ti ṣe mọ̀ wípé lórí Orísun a kì í sùn àwọn ayẹyẹ àti àwọn ètò tó láàmìlaka òun la máa gbé fún yín lórí Orísun. gbogbo ẹni tó bá lóun ó dàlú ìlú kò ní wọnú ìlú ìwà. àwa ọ̀gbẹ́ni Fẹ́mi Adébáyọ̀ àwa wọn sí níbi tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ King of Thieves ìyẹn Àgẹ̀ṣinkọ́lé ta ni ó lè ta ni ọba ẹ máa gbọ́ ẹ ṣàfìdí kalẹ̀ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ gbé popcorn àti nǹkan ẹlẹ́rìn dùdùn kẹ́ ẹ ṣáà gbé tira kẹ́ ẹ máa jẹ gbádùn gbogbo nǹkan tá a máa mú wá fún yín lórí ètò lẹ́ni lórí Orísun orúkọ mi ò tí ì padà èmi náà ni ọmọ yín Bọ́lá Kalẹ́ Akínbọ́lá oréńtẹ̀yìn lórí Orísun ẹ jókòó ẹ fi kalẹ̀ sí kẹ́ ẹ máa bá wa ká lọ. àmọ̀ ju àmọ̀ yọ̀ ni. gbogbo ẹni tó bá lóun ó dàlú ìlú kò lè wọnú ìlú ìwà. Ah! wọ́n bí mi nú wọ́n sì rí bínú mi torí ọ̀gbẹ́ni Fẹ́mi Adébáyọ̀ Láṣẹwàbí kí lẹ lè sọ ṣókí nípa. Fẹ́mi Adébáyọ̀ ọ̀rẹ́ mi ni brọ́dà mi ni colleague mi ni torí ẹ̀dẹ̀ ni gbogbo wa ṣe péjọ léni and nǹkan tó ń ṣe ní èlì yìí mo lè mo lè fọwọ́ sọ̀yà pé nǹkan tí mo wà proud of ló ń ṣe. ọ̀gbẹ́ni Fẹ́mi Adébáyọ̀ jẹ́ ògbóǹtarìgì eléré orí ìtàgé of course gbogbo wa la mọ̀ wọ́n mm-hmm. and um, kò sí nǹkan kan tó ṣe tó jẹ́ wípé akọ̀lẹ̀ fojú fò yeah yeah yeah so ẹ máa retí nǹkan ńlá láti orí sinimá Àgẹ̀ṣinkólé. wọ́n bá níyàn mọ̀ọ́ṣẹ́ yìí wọ́n mọ̀ ọ́ àbínibí ni ó yàtọ̀ sí àbínibí bàbá wọn ń ṣe wọ́n tún fi dá àwọn ọmọ wọn tó yẹ pé Fẹ́mi Adébáyọ̀ wọ́n tún fi lé wọn lọ́wọ́ and he is doing well so ẹ̀yin èèyàn ẹ kàn watch out for this

ipa tó máa ń kónú fíìmù kò dẹ̀ sí fíìmù tó tí ì ṣe kò sí sinimá tó tí ṣe tó jẹ́ àṣàkò nígbà tí wọ́n fún mi ní ìwé pé kí n wá wo fíìmù mi mi ò ní mi ò ní dáùtù kankan pé nǹkan tí mò ń bọ̀ àwọ̀ fíìmù rẹ ni fíìmù tó rán adá ni fíìmù tí máa wò tí mi ò ní regret ni. Fẹ́mi Adébáyọ̀ bá péyàn kéèyàn wá ṣiṣẹ́ èèyàn máa kọ́kọ́ mọ̀ ní ọkàn ara ẹ̀ pé iṣẹ́ yẹn iṣẹ́ pàtàkì ni iṣẹ́ yẹn so ìgbà tí mo gbà inú mi dùn àtọ́ ní ọdún mo mi pẹ́ lórí set ọ̀hún náà torí wọ́n sọ iṣẹ́ tí mo máa ṣe báyìí báyìí báyìí ni. King of Thieves ìgbà tí mo rí thriller King of Thieves mo pinnu nínú ọkàn mi pé mo gbúdọ̀ wo King of Thieves àṣà wa ń bẹ àṣà wa ìṣe wa you know it's there it's full of culture it's rich everything is on point so when I saw the thriller mo wò lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin mo ní pọ́pọ́ ah, ah, kẹ̀. gbogbo nùlá kábíyèsí ṣàjẹ́ ni o. ogun ló délẹ̀ yìí o ológun wo gan-an lálẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀. ìṣègùn ẹ̀pẹ̀ sí ewúrẹ́ fún yín léwúrẹ́ kí ló ṣe tẹ iṣẹ́ báyìí ìgbà tí mo rí um, trailer movie like a short clip advert ẹ̀ i'm like wow Ele gangan ni you know movie yẹn ní ṣe pẹ̀lú àṣà àtilẹ̀ yorùbá ó dẹ̀ gbé ìtàn tó jẹ́ pé gbáǹkọ́gbì ìtàn tó jẹ́ gbòógì tó jẹ́ pé púpọ̀ nínú àwọn indomie èjì ń sin ẹ̀yàn ti ẹ̀ mọ́ ń pa ẹ̀ yìí ná even èmi kan tí mo sọ̀rọ̀ gan mi ò gbọ́tàn yẹn rí You understand? So Itonye alone no attract me. Then when I look at the technical aspect of the job, you know, I'm like, wow, this is this is gbao and so this is Bakogbi. tí ẹ bá wo àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn ẹ mọ̀ pé a ṣe dáadáa ní gidi ọkàn mi balẹ̀ pàápàá mo ti wo díẹ̀ tó fi tọ́ wa lẹ́nu wò mo mọ̀ pé ah, iṣẹ́ ni. kí ẹ mo wà anticipated mo fẹ́ wo nǹkan tó máa ṣẹlẹ̀ gbogbo stunt ta rí nínú thriller tí bọ̀dà Fẹ́mi tán pull yẹn a lè wait láti rí nǹkan tán. bàbá mi ọ̀nà mi jáde èmi ọ̀nà kojú rẹ̀ ìtú ẹni ó mọ̀ òkú ìlú ojú àti ìjòkó ní tòlítòlù àti wọ́n. iṣẹ́ yẹn for more than twenty years ó yẹ kẹ́ mọ̀ pé experience ti pọ̀ experience bá dẹ̀ ti pọ̀ ẹni yẹn máa understand ìtumọ̀ pé kéèyàn fojú sí nǹkan so Fẹ́mi Adébáyọ̀ jẹ́ ọ̀gá nínú àwọn òṣèré àǹtán wọ́n lè pè yàn ní ọ̀gá <laughs> a gbọ́dọ̀ máa fààyè ọ̀gá yẹn sílẹ̀ ní gbogbo ọ̀nà ni so for example na alẹ́ ibi tí a wálé nígbà yẹn a fààyè ọ̀gá lẹ̀. àgẹ̀ṣikólẹ̀ pẹ̀lú tírélà tí mo dẹ̀ ti rí ó jẹ́ ká fi hàn wípé eré orí ìtàgé tí ó lágbára sinimá tí ó lágbára tí ó jẹ́ pé you can actually tour around the world ìmọ̀ it's a world class movie I mean Emma má bínú pé mò I'm sọ èdè gẹ̀ẹ́sì àmọ́ ọ interpretation hey, homie I guess rèé. a you. máa ń ṣe eré ìbílẹ̀ nílùú nàìjíríà yìí láti ọdún tá a ti bẹ̀rẹ̀ fíìmù ní nàìjíríà náà ti ń ṣeré ìbílẹ̀ but ẹ̀yin náà rí i pé eléyìí eléyìí a fẹ́ fi wọn gbogbo àgbáyé wípé yorùbá ló ní àṣà yorùbá ló ní ìtàn yorùbá ló ní ká wọṣọ yorùbá ló ní ká sọ̀rọ̀ yorùbá ló ní ká pèdè yorùbá ló ní ká jó yorùbá ló ní ká kọrin à ń fi wọn gbogbo àgbáyé pé àṣà gangan òun leléyìí. wọ́n bí mi nú wọ́n sì rí bínú mi. ó lè ní ó lè ní ó lè ní fẹ́mi ó wá ja gbogbo wa lólè ni olè tó dẹ̀ wá jà àwọn ọlọ́run á jẹ́ orí jà ọlọ́run á fún láǹfààní tá a fi rí olè yẹn jà torí tó bá ti tà ó ti jalè nìyẹn. fẹ́mi ṣe iṣẹ́ ah fẹ́mi ṣe iṣẹ́ ṣé mọ̀ pé eh, ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń sá fún àwọn sinimá bíi jìnlẹ̀jìnlẹ̀ báyìí nítorí pé púpọ̀ nu wa àmọ́ ìtàn ọ̀mọ́ púpọ̀ nu wa òyìnbó ti kó wa láṣà lọ ṣùgbọ́n fún fẹ́mi láti jókòó kó rò pé ah mo fẹ́ mo fẹ́ gbé wa padà wá sílé ó tó ká gbóríyìn fún. láì tí ì rí láì tí ì rí wò ó dàbí pé mo ti yó nítorí orú ìrọ̀lẹ́ eléyìí gbogbo nǹkan tí mo rí nípa ìpalẹ̀mọ́ ẹ̀ ní red carpet mi ò rírú ẹ̀ rí nínú ìgbàta tí mo ti ń ṣe sinimá ó fi hàn ní ẹ wípé a ti bẹ̀ sí gòkè ó dàbẹ̀ ni pé ó ṣẹ̀ wá yé wa wípé àṣà èdè ìmọ̀ gbogbo àlùmọ́ọ́nì ilẹ̀ Yorùbá òun ló yẹ ká padà sí ká wá lo nǹkan t'Ọlọ́run fún wa àti àǹfààní tẹkinọ́lọ́jì láti gbé fún gbogbo àgbáyé láti tà á fún àgbáyé nǹkan tí mo. lọ́mọdé lágbà ẹ ti gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ nípa sinimá King of Thieves Agẹṣinkọ́lé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti mọ̀ wípé lórí Orísun original number one àwọn ò kí ń mú àwọn ṣàkúṣàkú ayẹyẹ wá fún yín lórí ètò ẹ mọ̀ bẹ́ẹ̀ lórí Orísun original number one ẹ máa ṣe kí ni ẹ máa bá wa ká lọ orúkọ tèmi ò tí yí padà Bọ́lá Kalẹ́ Akínbọ́lá lórúkọ tèmi ó dà.